wọ́n sì ṣùgbà arábìnrin yìí débi pé bí ọkọ rẹ̀ bó ṣe wọ káàlẹ̀ sùn mm. wọ́n ní àwọn mọ̀lẹ́bí àwọn náà ni wọ́n ṣe agbátẹrù rẹ̀. gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjìrè obìnrin tí ọkọ rẹ̀ bá ṣe aláìsí ọlọ́mọjàre kú ọkọ mm. ó ti di dandan yóò ṣe òpó arábìnrin yìí ṣe opó ó ṣòro fọ́kọ rẹ̀ níwọ̀nba bí ìṣẹ̀dálẹ̀lẹ̀ yóò bá bó ti ṣe là kalẹ̀ lẹ́yìn tí arábìnrin yìí tó jáde. ètò ẹ̀kọ́ ṣe pàtàkì. tí oṣù tó sì bẹ̀rẹ̀ sí ní gorí oṣù tọdún tó fẹ́ tọdún gorí ọdún wọ́n ní àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí ah. ọkọ àwọn gan-an wọ́n pe àwọn pé ah, ọmọ gbìyànjú gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọmọlúwàbí àwọn ọ̀sánì pé kọ́mọ lọ́kọ̀ mọ́ ní ìtọ́jú orí rẹ̀ sọ yìí hmm. ẹ o tún lè gbìyànjú. Eh ọba sì lọ òkú wù ọ kò sí ní tá a ṣe sí. gbogbo bí ọba sì ti lọkọ mọ gbàgbé pọ ní àwọn èèyàn kan bí náà. àkọ́ hmm, o àkọ́ o ká mọ̀ dán ogún lẹ̀ ni o àbí ká mọ̀ dán ogún lẹ̀ ni o. Hmm, wọ́n pe àwọn yọ̀ǹda hmm. gbogbo bí arábìnrin bọ́ bá ti rí ẹlòmíì bọ́ bá wù pé kọ́lọ̀ rèé fẹ́ ah. pé àwọn yọ̀ǹda o àwọn yọ̀ǹda o. bẹ́ẹ̀ kẹ̀sì rèé àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ arábìnrin yìí náà àwọn náà ò fi lọ́rùn lẹ̀. ẹbí tiẹ̀ náà gangan ló. pé ó kéré lọ́jọ́ orí o. ó lè ti sin ìjókòó. ó lè ti sin ìjókòó. ọkọ̀ bá pa ni ọkọ̀ náà ni yóò gbẹ ni ọkọ̀ bá pa. àbí eh. àwọn mọ̀lẹ́bí rẹ̀ náà àwọn náà ń pè é ní gbogbo ìgbà wọ́n tẹ̀ mọ́ létí pé ọmọ tó gbìyànjú bòmíì ni ọlọ́run ò ní jú orí kú ọkọ̀ mọ́ o hmm. ó gbìyànjú ọ̀fẹ́ lómìnira. ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé arábìnrin yìí wọ́n ṣàlàyé ilẹ̀ kún ẹ wò ó wọ́n ti ẹnu bọ̀rọ̀ ah ilẹ̀ fẹ́ ṣu ilẹ̀ fẹ́ mọ́. arábìnrin yìí ní láàrin ìgbà tí àwọn wá jára nu o tí àwọn pé káwọn ò fojúlẹ̀ lóòótọ́ àti lódodo bí wọ́n ṣe gbà wọ́n nímọ̀ràn pé káwọn jáwé sóbì hmm. bóyá àwọn àti ẹ̀jẹ̀ rí ah. ẹlòmíì tí àwọn lè nífẹ̀ẹ́ bí àwọn ṣe fẹ́ràn ọkọ àwọn. Hmm. wọ́n ní láàrin ìrìn àjò yìí àwọn lórí ọ̀fẹ́ láti pàdé arákùnrin kan àní lè láǹfààní láti ṣàlàyé gbogbo àmẹ́jà mú bíi méjì wá wọ́n ní àwọn láǹfààní láti pàdé arákùnrin kan wọ́n ní arákùnrin ọ̀dọ́mọkùnrin ni hmm. ṣùgbọ́n ìrìn àjò rẹ̀ ó bí ẹni pé ọpẹ́ kó tó pé òun ó ṣẹ̀tú dàbí àṣà àwọn olóyìnbó kó tó pé hmm. òun ó fẹ́ yàwó wọ́n nígbà wọ́n sì pàdé rẹ̀ wọ́n ní àwọn jọ sọ̀rọ̀ papọ̀ wọ́n ní arákùnrin ó ní a òun nífẹ̀ẹ́ àwọn dénúdénú dọ́kàndọ́kàn wípé kódà kí àwọn fi ọkàn balẹ̀ pé ẹ bó ṣe jẹ́ pé o ti bímọ rí ọmọ bíbí kì í ṣe àrùn pé káwọn ọmọ wọ̀ọ́rí káwọn fi ọkàn balẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó pé àwọn ò fẹ́ arábìnrin wọn ni ni ọba sì mú àwọn lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àmọ́ ńgbà tó mú àwọn dé ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn ni níta àfọ́kù òkú kọ̀ ọgbà ni ah, ọ̀dà ọgbà hmm. wọ́n ní níta fún òkú wọn ló kú mọ̀ gbà torí wípé àwọn mọ̀lẹ́bí wọ́n ní níṣe ni wọ́n mọ̀ fárígá tí wọ́n takú wọn lè bí ọmọ aláǹda pé rárá o àbọ̀ ọmọ tó ń sọ yìí. ó sì àwa mú olójú èso kan wálé. àbọ̀ ọgbọ́n tó ń ah, wí ni ó tó jẹ́ bẹ́ẹ̀ ó gbé ó gbé ọkọ rẹ̀ eh, ọkọ rẹ̀ ṣaláìsí. mélòó wọn ti mú ń di atádélébọ̀ ọmọ ara rìn wọ́ọ̀dù. ẹ eh, dákun sí ọ̀wá sí ọ̀dọ́mọbìnrin máa ń gbòòrò ni. Ah, kò sí obìnrin tí ò tí ò sí ńdíà tòrí ńdíà kankan mú wálé kò sí obìnrin tí ò tí sàwó kankan tí ò tí rìlísì álbọ́ọ̀mù kankan tí ò tí rìlísì álbọ́ọ̀mù kankan tí ò tí ṣe pé bóyá ó ṣe pé ah, ah, kínní ah, mm, mm, rárá mm, o. àwọn ò ní gbà lọ́wọ́ rẹ̀. ní kúkúrú èdè àwọn mọ̀lẹ́bí arákùnrin ìwọ́n kọ̀ ó ní ó pé ibi tí ìrìn àjò àwọn tó ti forí sánpọ́n rè ló ń kálukú lọ́ba bá tiẹ̀ lọ. ó ní nínú ìrìn àjò yìí ohun tó ṣe alábàápàdé ẹnìkan tó jẹ́ pé oníyùn òun náà tiẹ̀ ti pé òun ṣe ìgbéyàwó rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé arákùnrin náà ti fẹ́yàwó kan rí bó tiẹ̀ jẹ́ mhm. bó ti lọ ó ló sì ti lọ́mọ ó nígbà tí òun wá ṣàlàyé fún pé àwọn náà báwọn mọ̀ ṣe wà àwọn mọ̀ ti bímọ àfẹ́ rí bákan náà o ọkọ mm. tí àwọn ṣùgbọ́n wọ́n ṣaláìsí ni kì í ṣe pé bóyá àwọn kọ̀ọ̀kọ̀ àwọn lẹ̀ àwọn náà ti bímọ wọ́n ní àwọn sì ṣàlàyé fún arákùnrin pé bí ọba lè fẹ́ àwọn pẹ̀lú bùkátà wọn àwọn náà ṣe tán láti fẹ́ pẹ̀lú ọmọ rẹ̀ pé kódà inú àwọn ó dùn gan bó bá lè gba àwọn láàyè kí àwọn ọmọ pọ̀tọ́ ni àwọn da ọmọ pọ̀tọ́ wọn ni arákùnrin ni mm, mm, mm, pé rárá àwọn ò lè ṣe pé ah, ó ti lọ́kọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọkọ rẹ̀ ṣaláìsí ó wá mú ọmọ ọlọ́mọ ó mú wá sínú ilé tàwọn ah, èyí ẹ jèrè ọmọ ọlọ́mọ àwọn ò lè àwọn ò ọlọ́mọ ń tà wọn o ọ wà mọ́mọ́ rẹ wa yín bó wá ní àwọn ò fi ọmọ àwọn sí. ẹ sọ bá a tiẹ̀ wà ní kaṣọ náà hmm. sọmọ ọlọmọ kọ́ ni ti arábìnrin náà ó dé bá lọ́dọ̀ tiẹ̀ náà. ẹ àwọn òró bá làwọn ah. fi pé àwọn ò lè tọ́ ọmọ ọlọ́mọ ah. ọmọ pé tó bá kọjú sẹ́nìkan ẹ̀yin máa kọ sẹ́lòmí ibi lò gangan. bẹ́ẹ̀ bá ti ràgò yóò ra tomitomi ni bá ti ra móòlù ẹ̀ yóò ra tẹrutẹru. ara àbísí pé àwọn ò lè ràgò tomitomi àwọn ò fẹ́ ra móòlù ẹ̀ tẹrutẹru wọ́n ní àfi bí eré àfi bí àwàdà wọ́n ní ni ó bá jẹ́ pé báwọn bá ti pe arákùnrin kọ̀bà ní gbé kọ́ọ̀lù àwọn mm. wọ́n ní báwọn bá wà lọ́lé bóyá ó wà ń lé ni o àbí ò sí ń lé o wọ́n ní yóò mọ̀ sọ fún àwọn èèyàn pé bí wọ́n bá ti gán ní òun ẹ pé ń lé o ẹ pé ń sí lé o ẹ pé ń lé o. wọ́n ní gbogbo àtẹ̀jíṣẹ́ eléyìí táwọn gbìyànjú káwọn tiẹ̀ fi ránṣẹ́ kó tiẹ̀ dá kan padà ńbẹ̀ wọ́n ní gbogbo rẹ̀ pátápátá kò sí nǹkan dá padà. arábìnrin yìí ní òun làwọn bá fi pinnu pé ẹ wọ́ ọjà rẹ̀ a jẹ́ pé ah. arákùnrin yìí ọlọ́run ọkọ àwọn papọ̀ náà àwọn kú ti láwọn ọlọ́kọ mọ́ oje pé ní ìbáṣepọ̀ àwọn èèyàn tí ọjà wọn ó sinmi. ńlá wọn bá fi bá rìn àjò tàwọn tẹ̀síwájú. àmọ́ lẹ́nu rìn àjò yìí ẹ mọ̀ wípé òbí hmm. ah, òbí ó ṣe gẹ́gẹ́ bí òbí òbí ò ní fọmọ́ lẹ̀ wọ́n ní màmá àwọn wa pe àwọn pé wá ah, láti ìjọ ìkìlọ̀ ṣẹlẹ̀ gangan ṣe kí ọkùnrin kankan ni wọ́n láwọn pé ah àwọn kún rí ah. àwọn tí àwọn rí ni ìrìn àjò àwọn tí àwọn ń bá bọ̀ táwọn bá ti ṣàlàyé fún wọn ó ní ọ̀bá wọn lẹ́jẹ̀ mu wọ́n ṣàlàyé pé àwọn tiẹ̀ ti rí ọ̀dọ́mọkùnrin eh. táwọn pa àwọn fẹ́ fẹ́ ah. tó náà sì nífẹ̀ẹ́ àwọn ṣùgbọ́n gbọ́n mọ́ wọn ní ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọ́n ní rárá o rárá o rárá o àwọn ọ̀fara mọ́. wọ́n tún rí ẹni tọ́jà pò náà ti release album ẹni tó sì eh, release album fóònù náà ó ti bí ò ti ẹ̀kú ń tiẹ̀ wọ́n ti túká àwọn náà sì ṣàlàyé fún pé nítọ̀dọ̀ tàwọn náà ó ti kúrò ńbẹ̀ ó ti kúrò ńbẹ̀. àwọn sì wò pé káwọn ó gborí wọlé gẹ́gẹ́ bí producer tuntun ṣé record label ti arákùnrin káwọn ọbọ̀ sí abẹ́ rẹ̀ àwọn tó jẹ́ promoter fún káwọn ó sì mọ jẹ́ pé kẹ́lẹ́ òun náà bá tó ní bẹ́ẹ̀ kọ́ o. wọn ló ní rárá o pé àwọn ábọ̀mù táwọn ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ò lè mọ ta ní under record label tàwọn pé àwọn ò fara mọ́. wọ́n ní kẹ́sì wàá mọ̀ wò ó nígbà tí àwọn tiẹ̀ wò pé káwọn bárakùnrin ìsọ̀rọ̀ pé káwọn ọjọ́ jókòó nítùbí ìnùbí jájọ yanjú rẹ pé báwọn bá ti pè é kò gbé kọlù àwọn mọ́ báwọn bá wà lọ kò sáwọn báwọn bá fi text message ránṣẹ́ kò ká náà sì ká kò dá padà ọwọ́ ọ̀pọ̀ ìrìn àjò náà ní kínní. aago mẹ́fà orí kọjá àṣẹjú méje múlẹ́rọ́ lẹ́tọ̀ ìkànnì fresh ilẹ̀ tí ń gbọ́ wá ilé orin challenge ńlẹ̀ Ìbàdàn ẹ mọ́ gbàgbé bẹ́ẹ̀ ṣe ń láǹfààní láti gbọ́ wa ẹ̀yin náà lórí ọ̀fẹ́ láti darapọ̀ pẹ̀lú wa kẹ́ máa wà á ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ojúpọ̀nà Fresh FM Ìbàdàn ò lè máa tọ̀ wọlé o bẹ́ẹ̀ ṣe ń láǹfààní láti darapọ̀ pẹ̀lú wa yìí inú wa ó dùn kẹ́ ẹ bá wa ṣe ètò yìí ní alátagbà ẹ bá wa ṣe ààrẹ kó kárí ilé kó kárí oko. ẹlẹ́kẹ̀kẹ́ ṣe ààrẹ ni o. má bòpò lọ lé olóró ká má bà lọ lóní wọnà afẹ́ polówó ọjà kọ́hún afẹ́ polówó ọjà ẹ̀yin arábìnrin yìí ó pàpà pàdé aláyànmọ́ tiẹ̀ o hmm. ṣaláyànmọ́ tiẹ̀ ní ká pè é ah. ẹ já pé bẹ́ẹ̀ pé ó pàdé aláyànmọ́ tiẹ̀ ẹni ń wọ́kọ ó padà pàdé ẹni tí ń wáyà àmọ́ tí àwọn méjèèjì ń fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan táwọn méjèèjì ń fẹ́ ẹ já lọ sójú ọjà bá a bá padà dé káwá kà sọ́wọ́ wájú lórí ètò tá a pè ní múlẹ́rọ níkànnì fresh nílẹ̀ ìbàdàn ẹ kú kalẹ̀. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. ṣó ti rí captain mama aláàbò ìdílé ayọ̀. <laughs> wọ́n po gódìmọ̀ wa lọ́wọ́ ní yàrá ìdáná. <laughs> ó yá o oúnjẹ àárọ̀ ti yá o. màámi kí ló dé tí inú yín máa ń dùn tá a bá ti ń jẹ golden morn. nítorí ó máa ń bá mi ṣara yín lóore ṣé mo pò ní. iron àti vitamin c. <laughs> bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí. máa jẹ gbádùn golden morn pẹ̀lú ẹbí rẹ lójoojúmọ́ ó ní èròjà iron àti vitamin c nínú fún ìṣara lóore lójoojúmọ́ golden morn jẹ́ kójoojúmọ́ lárinrin. Oh boy! OneXBet they make betting easier with their app for Android and iPhone users o. Oh. You fit find games without any wahala, even play virtuals and bet without stress. Everything they go sharp sharp on this OneXBet app o. Oh. You fit download this OneXBet app for our website onexbet.ng and use promo code NG21 if not the first time you create account. OneXBet, bets day for every taste. Uncle Dentist, in be cavities and how colgate take they protect my teeth from cavities? shey they use Kung Fu. No dear, Now, hole for teeth they cause most tooth pain will be cavity, but if you use colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste, Colgate, because Colgate locks calcium in. Yes, now, the Nigerian Dental Association, they recommend Colgate. Indomie welcomes you back to school. Have a session filled with lots of fun and excitement. Stay safe Stay healthy. Indomie noodles. Tasty nutrition. Good for you. Get ready for a whole new level of entertainment. Introducing Glow TV. Your front row seat to the best of TV on earth over 50 channels of blockbuster TV from Hollywood, Nollywood, Bollywood movies, and shows to the very best of music channels worldwide. Spanish, Korean, and Turkish telenovelas to all the premium sports fitness, news, comedy, and children's programming you can handle. It's all on your Glow TV. Glow TV. Whenever you like, wherever you like. So get the latest movies and shows, exclusive premieres, and all the latest buzz, fun, and edge of your seat action right at your fingertips with Glow TV. Log on to myglowtv.com to register and download Glow Unlimited. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. thank you ti gba ọkọ̀ tuntun àǹtí mọ́lọ́lá wọ́n ní ìlú mọ̀ọ́ká pírẹsẹ̀ntà the marketer wọ́n ní ọrùn the producer. Ah, ah. <laughs> súnmọ́ mi pa mọ́ mi. ọlọ́run mọ̀ ṣe yín ní onísọ̀lẹ́nu ẹ fẹ́ sọ̀yàn lẹ́nu ṣùgbọ́n èèyàn ò ní gbà àkàwé ọ̀rọ̀ làwa mọ̀ ń ṣe ọ̀rọ̀ mákẹ́tà ọ̀rọ̀ pòdúsà kó lè yé yín dáadáa làwa ṣe àsìgbọ́dọ̀ fi gbogbo ẹnu là á mọ́lẹ̀ òun la fi ń fọ̀rọ̀ wérọ̀ hmm. ẹ sì mọ̀ wípé òfin tó ń ti àbùdá ètò yìí kò fààyè gba ká là á mọ́lẹ̀ hmm. wá kéke káwa máa ṣàlàyé pé lágbájá ń lọ̀rọ̀ ṣẹlẹ̀ sí o hmm, tàbí àdúgbò báyìí ó ní lágbájá ń gbé o àbí nǹkan báyìí àti nǹkan báyìí tẹ́ ẹ fi lè mọ̀ wípé ọ̀rọ̀ lágbájá gangan ni wọ́n ń tẹ́ pẹpẹ rẹ̀ lórí àṣẹ ẹ mọ̀ gbogbo àwọn tí Mr Sport mákẹ́tà gbogbo ìtànṣe náà i'm produce kan ni. ok eh. kájọ máa ń jẹ producer. ok àtòrí àtọrùn. producer. Eh. ní ọlánú o aláǹgbá ò lè ráyè wá ògiri. abilékọ olúwakẹ́mi rájímọ́mí ẹni ní Chicago lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní àwọn kí orí àtọrùn o pé gbogbo ìgbà tí ọba ti yá o wọ́n ní ká gbéra pé a bá wọn dáadáa ah. wọ́n lá bá wọn rè wọ́n ní kódà àwọn retí wa wọ́n fẹ́ gbà wá ní àlejò. níbi tá a sì yà pọ̀ bàbára amẹ́ríkà yẹn o ọ̀pọ̀ ọ̀pọ̀ alọ́mọdé àdíjà alẹ́ ni o torí tọ́pẹ́ tó sì owó làbí gan òní jẹ́ àlọ́ àádọ́dọ́ rẹ̀ àádọ́dọ́ ọba ọbọ̀lá akínwálé òdòdó àádọ́dọ́ wọn àádọ́dọ́ felix agbọ́dọ̀ dé ọ̀dọ̀ olúbùnmi kékeré ẹkùn àádọ́dọ́ àádọ́dọ́ wọn àyà káàkiri àyà sí ọ̀dọ̀ ah. ọ̀túnba kọ́láwọlé ìṣọ̀lá ǹjọ́rin hmm. ọ̀túnba ní atlanta georgia àádọ́dọ́ ọkùnrin ọmọ ológo àádọ́dọ́ ìyá wa abilékọ adébọ́lá lórílẹ̀‐èdè amẹ́ríkà ah. eh, àádọ́dọ́ tiwọn náà àádé ọ̀dọ̀ ọ̀gbẹ́ni ọlá àwọn tiwa nu àádọ́dọ̀ tiwa náà àyà káàkiri ẹ má wọlé àyà káàkiri ìrìn wa pọ̀ o ẹ gbàlejò orí àtọrun Amẹ́ríkà àti Jámánì ìrìn wa pọ̀ gan bẹ́ẹ̀ hmm. no problem ìrìn wa pọ̀ ń lu London náà nílẹ̀ ah, Gẹ̀ẹ́sì lápapọ̀ ọba tí ẹ̀jẹ̀ ti Jámánì yẹn ọlọ́mọdé àdídá rẹ̀ àbíká ṣe wọ́tọ̀ ni òótọ́ mà ni ṣe tọ́ọ̀ ni a lè ṣe yanse. ẹ má wọrí a máa a máa rọgà. a kàn a kàn gbé jáde báwọn olórin ṣe máa gbé jáde pé tó bá hmm. di ọjọ́ báyìí báyìí o a wà ní a wà ní Chicago tó bá di ọjọ́ báyìí báyìí a wà ní Atlanta o hmm. tó bá di ọjọ́ báyìí báyìí a wà ní Oklahoma tó bá di ọjọ́ báyìí báyìí a wà ní New bàbá tí wàá gbéra l'Amẹ́ríkà a sí Jamani. ẹ a Berlin lọ́dọ̀ Yaronkẹ́ hmm. a gbéra láti Berlin ibẹ̀ náà ni Balógun Olúgbénga wà. ibẹ̀ lónìí akúròmẹ́ sí Hamburg lọ́dọ̀ káyọ̀dé òkèlọ́lá hmm, hmm. Eh, joe david ṣẹ́gun eh, agbábẹ̀ lọ́dọ̀ mosketra náà àyà káàkiri yàká no problem. àdọ̀dọ̀ mr mrs ayọ̀lá náà. tabakuro mbẹ́ yẹn lọ sí london. ọrùn ọlẹ́nu. ẹ wò ó lórí eléyìí tá à ń bá bọ̀ ẹni bá lọ òun ló bá kú arábìnrin yìí ní nígbẹ̀yìngbẹ̀yìn àwọn ọmọ padà ṣe alábàápàdé arákùnrin kan ní ọdún 2017 mm. wọ́n ní náà ni àwọn pàdé ẹni tí àwọn pàdé o yáwa Adébọ́lá wọ́n ní àwọn náà ti ṣetán láti gbà wá lálejò ká máa bọ̀. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé lọ́dún 2017 tí arábìnrin yìí tí wọ́n ṣe alábàápàdé arákùnrin kó tó dìgbà màmá rẹ̀ wá pè pé ah, bọ́rọ̀ bá ti rí báwọn á wà wọ́rọ̀ kọ́ á pé ok ọmọ rẹ̀ mú wá sí ọ̀dọ̀ àwọn kókó wa máa gbé lọ́dọ̀ àwọn ah. bẹ́ẹ̀yàn bá kú rí ọba wọ́n yẹn kó rí bẹ́ẹ̀yàn ti bímọ rí ọ̀hún pé o ti bímọ olóra rẹ dá olóra mm. rẹ dá bẹ́ẹ̀yàn bá sì wẹ̀ arábìnrin fogun ogun ó bìlà ìwọ náà ọ fẹnu ah. mẹnu ó fètè mété ni. ọlọ́run ló ní kí orí mi ọ jẹ́ni tó ní àmójúkúrò hmm. níjọ́ tó wá yẹn ah bí ìwọ náà ló ní ká máa wò bí ẹ pa àná. ẹ ṣe n kò tiẹ̀ tí a rí mi lórí ìjókòó gan mọ̀ nǹkan kan rí o lè sí bẹ́ẹ̀. bọ́ mo bí ìdí ẹ̀rí ọ lórí ìjókòó ọkàn mi gan ò lè sí bẹ́ẹ̀ àbí. I trust you. <laughs> bórí ṣe trust ọrùn bẹ́ẹ̀ ni ọrùn náà trust orí. Mm. ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé nígbà tí arábìnrin yìí pàdé bàbá àtibí wọn ò kúkú sọ nǹkan kan. Mm pé àwọn ti lọ́kọ kan rí tẹ́lẹ̀ o ọkọ àwọn ṣe aláìsí ni o àbí àwọn ti bímọ kan rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o wọ́n lọ́lọ́ ń ṣe kí àwọn bẹ́ẹ̀yàn bá wulẹ̀ dọ́dọ̀ àwọn náà kò lè pé àbí ẹni yìí àbí pé. àbí àti fi kọ́kọ́rọ́ kan sílẹ̀kùn àwọn rí. <laughs> Hmm, hmm, hmm, wọ́n ní yọ balẹ̀kùn títí gbẹ̀ngbẹ̀n ni. wọ́n ní làwọn bá mọ̀ fi bẹ̀rẹ̀ ìrìn àjò wọ́n láwọn bẹ̀rẹ̀ ìrìn àjò ìrìn àjò tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí a ti ṣe ń sọ̀rọ̀ yìí eh, ìrìn àjò yẹn ó ti mú ọmọ wá ó ti mú èso wá àmọ́ tó wá wà ńbẹ̀ gangan rèé tí arábìnrin tí wọ́n fi ké gbàjarè tọ̀ wá wá o gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin onílàákàyè tẹ́ ń gbọ́ wá ńlé. arábìnrin yìí ní lóòótọ́ àti lódodo arákùnrin wọn mú àwọn tọ àwọn mọ̀lẹ́bí wọn lọ pé ìyàwó àwọn rèé o hmm ẹni tí ọkàn àwọn tí ó fẹ́rẹ̀ o tí àwọn sì fẹ́ ṣe ìgbéyàwó pẹ̀lú rẹ̀ ní sulọ́ka àmọ́ ìgbéyàwó àwọn kò ní jẹ́ gbagba dúdú o a kàn ṣe ní bòńkẹ́lẹ́ nínú ilé àwọn mọ̀lẹ́bí rẹ̀ yóò wà mọ àwọn mọ̀lẹ́bí àwọn ẹ mọ̀ ìjà pariwo ẹlẹ́dàá àwọn ò tiẹ̀ fẹ́ ariwo lásìkò yìí wọ́n ní ti àwọn pẹ̀lú arákùnrin ní táwọn jọ fi ẹnu kò lé lórí rẹ̀ o. ẹ̀yin kọ́ yìí arábìnrin yìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti bí ọmọ fún arákùnrin èso ti wáyé nínú ìgbéyàwó yìí àmọ́ tó wá ṣẹlẹ̀ gangan ni wípé ìgbà tí arábìnrin yìí tọ́lọ́hún ó kà dára pé wọ́n fẹ̀yìn lélẹ̀ tí wọ́n fi orúnkún kan kúnlẹ̀ tí wọ́n fi kejì tí wọ́n fi dìde ọmọbìnrin làǹtìlanti ó ń lọ́ba òkè lọ́kàdàrà pé wọ́n bí. ti bẹ́ẹ̀ lẹ́nu tọ́wà ńlẹ̀ lọ ọmọbìnrin ọmọ dáadáa náà ni ọmọ alálùbáríkà ni wọ́n <laughs> àtọmọbìn àtọmọkùnrin ọmọ ní gbogbo wọn. ibi ọ̀rọ̀ mọ̀ wà rèé látìgbà tí arábìnrin tó ti bí ọmọbìnrin wọn ni náà ni hmm. ọkọ àwọn ló ti bẹ̀rẹ̀ sí ní yí padà sí àwọn o. ó ti change ẹ o. wọn ló change ẹ o bó tilẹ̀ jẹ́ pé látilẹ̀ náà gẹ́gẹ́ bí a lè sọ gbogbo ohun tí wọ́n sọ tán mm. wọ́n ní láti lẹ̀ ná àwọn òòjọ́ gbé papọ̀ ṣùgbọ́n ó kéré tán nínú ọjọ́ méje tí ń bẹ láàrin ọ̀sẹ̀ wọ́n ní wọ́n á máa ṣe ẹ̀mẹ́ta àbẹ́ ẹ̀mẹ́rin nígbà míì wọ́n ní wọ́n ó sì lọ wọ́n pé àwọn ń bá iṣẹ́ ajé lọ ni. àmọ́ wọ́n ní látìgbà tí àwọn ti bímọ tuntun tí àwọn sì ṣèkómọ tán wọ́n ní tipátipá lárákùnrin ní fi ń lo ọjọ́ kan eh, wọ́n ní gbà míì gan-an àwọn ò tiẹ̀ àwọn ò ní rí break light tiẹ̀ rárá mm. láàrin ọ̀sẹ̀ míì àmọ́ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí láti nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn ah. wọ́n ní àwọn ò gbúrò arákùnrin ìmọ̀ bíi ti wọlé wọn wọ́n ní kò gbé. bọ́rọ̀ bá wá rí báyìí wọ́n ní àwọn mọ̀ gbéra àwọn bá tọ àwọn mọ̀lẹ́bí wọn lọ pé àwọn tọ àwọn mọ̀lẹ́bí lọ báyìí kà sá báyìí kà wò di àwọn mọ̀ kẹfẹ́ pé ọkọ àwọn mọ̀ ti yí padà ẹ dákun bí àwọn bá ṣẹ̀ ẹ bá wọn bẹ̀ ẹ bá wọn béèrè lọ́wọ́ rẹ̀ pé káwọn tiẹ̀ mọ̀ kí gangan ni àwọn ṣe àbí báwọn bá bá sá mọ̀ táwọn ṣe òun náà ni àwọn fi mọ̀ báwọn ó ṣe bẹ̀bẹ̀ wọ́n ní àwọn mọ̀lẹ́bí ọkọ àwọn wọ́n pẹ̀tù sáwọn lọ́kàn pé ìwọ ṣe sùúrù ní tiẹ̀ o mm okùn yìí ó roro káwa roro pé káwọn fọkàn balẹ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ eh, ẹnu náà ni a fi sọ ìdí náà láì jókòó pé káwọn ṣe sùúrù pé àwọn ò pe arákùnrin gbogbo tó bá sì sọ àpẹ̀yìn méjèèjì papọ̀ àbáyín yanjú rẹ̀ nítùbí ìnàbí wọ́n ní làwọn bá padà alẹ àwọn jókòó àwọn kásẹ̀ lẹ́sẹ̀ wọ́n ó pe àwọn wọ́n ó pe àwọn wọ́n ó pe hmm, àwọn wọ́n ní hmm. wọn ò pe àwọn o hmm. làwọn bá tún padà pé ah ìkíní yìí ń pẹ́ jù ẹ pé ẹ pé àwọn ẹ tí ì pe àwọn àwọn ò sì kófìrí ọkọ àwọn títí di báwọn ṣe ń sọ̀rọ̀ ìpè kò gbé. ó tiẹ̀ wá wá àwọn kò sì tó ọmọ náà kò tó náà ní ọmọ. ó sì yin àwọn nù sínú ilé tí àwọn pé ah. àwọn gbà inú ilé táwọn rẹ́ǹtì owó ilé sì rèé wọ́n ní kò ní pẹ́ tó wọ ilé ó tán. nínú ìrìn àjò wọ́n ní pé àwọn ń lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ọkọ àwọn lẹ́nìkan tó wá nífẹ̀ẹ́ àwọn nínú àwọn mọ̀lẹ́bí ọkọ àwọn. pé wà ó wà ó ah. wà ó yà lágbájá ó jẹ́ jára rẹ gbogbo yín tó bá mọ̀ pé o lè ṣe tí o fi tètè rí kó gba ẹ̀tọ́ rẹ lọ́wọ́ rẹ ah, ọmọbìnrin ló bí ah. àbọ̀mọ̀ pé ìwọ kọ́ níyàwó àkọ́kọ́ ah. ìwọ kọ́ níyàwó kejì ìwọ kọ́ níyàwó kẹta ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin òní arábìnrin mm. ẹ̀ wá máa gbọ́ gbogbo ìyàwó tí arákùnrin yìí ti ní mm. wọ́n ní ọmọbìnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n bí nínú ìrìn àjò pé arákùnrin wá ọmọkùnrin hmm. òun ló fi ṣe alábàápàdé arábìnrin yẹn pé ó yẹ kọ́ ọmọkùnrin wà lára ilé ńgbò sì ti débẹ̀ torí pé eh, bákan náà ni pé bákan náà ni wọ́n ní ni arákùnrin lọ́mọ fi ya dànù pé ti ń bẹ ní ti ń bẹ nínú fa rẹ̀ ní fọ ní ti ń bẹ nínú fa ní fa ń fọ bọ́ta. ṣé ifá ti. arákùnrin kọ́mọ ní. wọ́n ti wá ń da fáńkọ́ wọn ò ṣe bá kí wọ́n pawọ́dà táwọn. etí ọlọ́run kọ mọ́nú ẹ̀jẹ̀ tiẹ̀ ní pọ̀ bọ́ta. ok ok. ibi ọ̀rọ̀ wà rèé gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé arábìnrin ni òun dé ìkórìtà mẹ́ta ète òun ò sì mọ ibo gan ni kó wọ́n yà sí ibi ni ọ̀hún ni ìyín ni ò ní ọ̀rọ̀ yóò yé òun mọ́ o ibi òun ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wo ohun tójú òun rí hmm. àwọn bí òun ti là kọjá kó tó dé ìkórìtà tó òun dé pé ìkórìtà tó òun wá dé òun náà lọ̀rọ̀ lọ́mọ̀ tó rí bọ́mọ̀ ṣe rí bọ́rọ̀ bá rí báyìí ẹ gbọ́ kí ni kó òun ṣe ìyá ọkọ kò rí mọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn mọ̀lẹ́bí is coming is coming ó ní wọ́n ń gbé sí abayin sọ abayin sọ abayin sọ abayin tó abayin tó arábìnrin ní kí ni kóhun ṣe ọwọ́ àná olè ibi tó wà owó olè ti fẹ́ tán báyìí o. ìgbésẹ̀ wo ni kóhun ó gbé o. ẹja ṣojú òpó lẹ̀ zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine ojú òpó tilẹ̀ òkèrè ìyẹn náà wà ń bẹ̀. tàbí láti òkèrè plus two three four eight zero nine two two two ten fifty nine. Hmm, hello hello. hello. hello ẹ máa káàárọ̀. ẹ káàárọ̀ ẹ kú ètò. ètò ni ọlọ́run ló ń bá wa tó. mo ti ẹ̀ ti rátẹ̀jíṣẹ́ àtẹ̀jíṣẹ́ ayọ̀bámi akípàdé dáramọ́lá orúkọ yín àti ibi tẹ́ ti bá a sọ̀rọ̀ mà. ó ti lóun retí wa lóun lè wéètì láti wá wa méjèèjì. ẹ mọ̀ káàárọ̀. ẹ káàárọ̀ a kàn sí ọjà máa ní mọ̀ ọ́. ẹ kú gbogbo ògbà. ẹ kú ètò. Hmm, ọlọ́run ní bá wa tó ẹ ṣe àdúpẹ́. yàrá lè tẹ mú wa láàárọ̀ èmi ò mọ nǹkan tó máa ń ṣe àwọn ọkùnrin wa. pé pé wọ́n máa ń wà pàtíkúlárì lórí ọ̀rọ̀ obìnrin. Hmm, ọ̀nà ọkùnrin. wọ́n pọ̀ pàṣẹ́ńtẹ̀jì ọkùnrin tí ó ń ṣerú ẹ̀ wọ́n pọ̀ gan-an mm. ju ọkùnrin tó kì í ṣerú ẹ̀ lọ. tó jẹ́ pé wọ́n wà fún ọmọkùnrin jọmọbìnrin lọ mm. ewé ìjà yìí kò kí ń ṣe ọmọ mm. and again wọ́n ti gbàgbé wípé nǹkan táwọn bá pọ̀ òun ni àwa ń fún wọn nígbà ah, oh. tó fún wọn ń fìyà àwọn obìnrin tó máa ń bí obìnrin fún wọn ìyẹn ọ̀sọ̀ èyí tó ṣẹlẹ̀ sí wúmọ̀ ẹ̀ láàárọ̀ yìí ó ti gbìyànjú gẹ́gẹ́ bí abiyamọ ó ti lọ káàkiri káàkiri. ó ti nágbà lọ nágboro ó ti ó ti náà gbàrú ó ti náà gbòòrò ó ti wá àwọn fámìlì ọkọ ẹ̀ lọ àdèrí hmm. they are not ready to do anything fún wọn ò ṣetán láti ṣe nǹkan kan fún gbogbo nǹkan tó ń sọ ni pé kó lọ at kó tó bá yẹ kó tó bá lè tètè rí gbà lọ́wọ́ ọkọ ẹ̀ ọkọ tí ò rí níbo ló ti fẹ́ gbà nǹkan lọ́wọ́. kì tiẹ̀ ṣe gbogbo àwọn mọ̀lẹ́bí gan ni ẹ̀ làwọn ẹni ọ̀sọ̀ gan ọyọ́ bá a sọ̀rọ̀ ni. Hmm. òun náà ni mò ń sọ fún fẹ́ẹ̀ hmm. nǹkan tí ìyá wa ń sọ fún sìn ni wípé láyé yìí bẹ́ẹ̀ bá ṣe máa rìnrìn àjò ẹ̀ bẹ́ẹ̀ ló máa rìn o kábíyèsí àlèyé ẹyẹ kan kúrò bẹ́ẹ̀ àyèlá hmm. ní pé kó kú fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà ètò wa jẹ́ kó kó gangan kó gangan fúnra rẹ̀ kó gbájúmọ́ iṣẹ́ ọwọ́ ẹ̀ hmm. iṣẹ́ ọwọ́ ẹni òun ni ọ̀la ẹni hmm. àti ọmọ ẹni òun ni ọ̀la ẹni tóbìnrin bá níṣẹ́ lọ́wọ́ tí ò bá dípẹ́ǹtì lé ọkùnrin ìwọ̀nba lógun ayé ẹ̀ máa mọ̀. Mm tó bá yà ohun tó ráre lọ yẹn ó máa padà ráre wá. ọ ráre lọ ni. mo ṣe máa tọ́jú bẹ́ẹ̀ ni mo sọ fún yín <laughs> ọjọ́ alẹ́ ló máa ń yí ọ̀pọ̀lọpọ̀ wọn hmm. ọjọ́ alẹ́ náà mo máa wọ́ ọmọ tó sọnù káàkiri òun ni kò di rẹ̀ kó kó kó kó ṣùgbọ́n rẹ̀ kó tọ́jú rẹ̀ kó wò pé kí lòun lè ṣe láti gbé èèyàn láyé láti tọ́jú ọmọ ẹ̀ hmm ó ní kó dirẹ ẹ ní àmúre kó tọ́jú ara ẹ kó tọ́jú ọmọ ẹ hmm. mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run kó dẹ̀ máa fàdúrà sí Ọlọ́run lè wọnú ọkùnrin yẹn bọ̀ kó má stress ara ẹ láti máa sọ pé òun wá máa yẹn káàkiri mọ́ kó fi sílẹ̀ kó fi lé ọwọ́ Ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n náà ló ní ọkàn bá àti ìjòyè kó fọkàn lọ́nà lọ́wọ́ kó máa pray tó lóun bá fẹ́ kó wálé ó máa wálé tí ó bá dẹ̀ ti sọ pé ó tún kùdà kejì kó fèsì iṣẹ́ ẹ̀ kó dẹ̀ fèsì ọmọ yẹn kó máa tọ́jú ọmọ yẹn kó má gbé ọmọ yẹn sílẹ̀ fún fámìlì kankan kó má dẹ̀ fìbínú sílẹ̀ kó má sì bínú sọ pé òun fẹ́ lọ gbọ́mọ fẹ́yàn kankan tó tọ́jú ọmọ ẹ̀ tó fèsì pé cross òun ni àgbélébù òun ni kó dẹ̀ gbà bẹ́ẹ̀ kó dẹ̀ má sọ pé òun ti fẹ́ lọ́kọ kọ̀ọ̀kan mọ́ kó máa tọ́jú àwọn ọmọ tọ́lọ́run fún méjèèjì hmm. tó wà lọ́wọ́ ẹ̀ yẹn kó máa tọ́jú iṣẹ́ bí gbogbo àwọn lọ́ọ̀rì márì lọ́ọ̀rì márì yẹn wàhálà gan ló máa ń kó fún yàn kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀ kó fèsì láìsẹ̀ ìmọ̀ràn ti tèmi nìyẹn o. ẹ jẹ́ n bi yín léèrè kankan ó bó tiẹ̀ jẹ́ pé ibi tí mo ti fẹ́ béèrè béèrè gan ẹ ti sọ̀rọ̀ lọ́bẹ̀ díẹ̀ mm. ẹ mọ̀ pé ní kò pẹ́ kò pẹ́ yìí owó lé yọ tẹnubodò owó lé ọ̀tàn yóò di pé wọ́n gbà lé mi bọ́n bá ṣe wà nù ilé wọn a jẹ́ pé wọ́n sì dúró gẹ́gẹ́ bí ìyàwó arákùnrin nù ṣé bí wọ́n ṣe wà nù ilé wọn ó kúkú pa kítímọ́lẹ̀ wọn lọ rèé mú ọmọ wọn tí ń bẹ lọ́dọ̀ mọ̀mọ́ okú di méjì wọ́n mọ̀ pé àwọn ọmọ méjèèjì tí ń bẹ lákàtà wọn àbí wọ́n lọ gba lé mi kán káwọn ọmọ wọn jọ. nǹkan tí ìmọ̀ràn á fún ni wípé ẹ kó mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣẹ́ hmm. iye tó bá lè iye owó tó iye iye kẹrẹ lomi kò ní lè avoid kò ní lè avoid owó three room ó máa lọ gbà èèyàn fún iṣẹ́ ọkọ mi máa ń sọ kíní kan pé wọ́n ó máa ń always ronú negative when it's not a matter of very negative I always prepare myself ahead mo hmm. máa ń prepare ara mi ahead mi kí n dúró kí nǹkan ó dé hmm. ṣé tó bá yẹ kó wo a room ní agbára ẹ̀ bá ká ṣé à tí mò ń sọ kó lọ gbà á kó má jọ pé bóyá bóun ló fẹ́ wọ ilé tí ó ń sọ yẹn hmm. kó kú ònú ilé yẹn kó lọ́ọ́ lágbára ẹ̀ bá ká kó lọ́ọ́ gbà tí ilé yẹn bá ti ẹ̀ tó bá ti ẹ̀ fáyà hmm. tí ò bá ti ní owó lọ́wọ́ kó dẹ̀ mú ọmọ àkọ́bí ẹ̀ kó mu sódò kó mu orí ìyà tó bá ń jẹ lórí àwọn ọmọ méjèèjì hmm. kó wà lákàtà ẹ̀ ó bẹ́tà kí náà tọ́ ọmọ fúnra rẹ̀ ju kó máa báyọ̀ tọ́ ọmọ lọ wàá mú bí tọ́mọ ẹ kù sí wàá mú ọgbà ọmọ ẹ fẹ́ jẹun nǹkan tó bá níwàá sí ẹ̀ láàrin wọn òun ni kó pa kìtì mọ́lẹ̀ hmm. nǹkan tó bá lè tó agbára ẹ̀ bá ká ni kó ṣe kó má ṣe ju nǹkan tágbára ẹ̀ ò bá ká kó wo àpò ẹ̀ wò kó wo nǹkan tó ní wò nǹkan tẹ̀mí ẹ̀mọ̀ràn ti tèmi nìyẹn o ẹ̀ máa dé tó bọ̀ ilé àtọ̀mọ̀ wò ń dà o ọlọ́wà bá mi sá sọ̀rọ̀ rẹ̀ náà. àmì o àmì hello. hello ẹ káàárọ̀. ẹ bá fojú mọ. orúkọ mi ní gbẹngàn mọtò ṣe rí ẹ jẹ́ kí n gbé arábìnrin yẹn sí pé kágbà pé mi ni hmm. ọkọ obìnrin yẹn ò ní sọ̀rọ̀ ọkọ rẹ̀ kò sí àní obìnrin yẹn obìnrin yẹn kágbà pé mi gẹ́gẹ́ bí obìnrin yẹn fẹ́ arábìnrin yẹn ò ní sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ kankan ṣe rí nínú ìrìn àjò ayé bọ́ọ̀lù ọ̀nba ti sọ pé gbogbo tọ́lọ̀ bá lọ́kùnrin yóò là kọjá nínú ìrìnàjò ayé dandan ni láti là kọjá. gbogbo tọ́lọ̀ kọ fún yàn ó di dandan. pé yóò là dandan ni mm. dábẹ́ bí ti wulẹ̀ wù kó rí kò sí ẹ̀sìn lè sá fún tó mm. yóò kọ lù ní mm. tó bá sá fún lálọ yóò padà pàdé ẹ̀ lábọ̀. kábíyèsí. kátàkó yìí tó yẹ kó gbà ní wípé ìrìnàjò tó lọ́ọ́ lòún rìn lòún rìn lọ́wọ́ yẹn ṣe wá rí àwọn ọmọ ẹ̀ yẹn ìṣèlú yẹn kó ká àwọn ọmọ ẹ̀ sákàtà kò ní lérò dágbìn báyìí ní sọ pé wá ọkùnrin kankan ká mọ́ ah màá màá bẹ́sì kí àwọn méjèèjì yẹn màá sì rí pé mo tọ́ wọn débi tí wọ́n yẹ tí wọ́n yanjú kọ́ lọ sí ìrànlẹ́ lọ́wọ́. ẹ sà ẹ wá gbọ́jú ẹ̀jọ́ lọ ìyá fi jẹ́ yan mm. ẹni tí ah. kò wá ṣàlàyé fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé òun ti wé àwọn ọmọbìnrin dàálẹ̀ ìyàwó mẹ́ta àwọn obìnrin pọ̀ ó tún wá fi òun náà ṣé kò wá nígbà ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ sì mọ̀ pé ń tọ́ pé gbẹ̀tọ́ rẹ̀. ẹ sà ẹ sà rí ọlọ́run ọba nìkan ò ní ọbẹ̀ ẹlẹ́sàn. Hmm onítè onítè mi ní ẹ̀sán onìkan ló lè gbẹ̀sán láàrin èèyàn èèyàn lè fúnra rẹ̀ gbẹ̀sán pé lágbájá ẹ̀sẹ̀ mo fẹ́ gbẹ̀sán láàrin kò sọmọ náà tí wọ́n béèrè débẹ̀ hmm. tó bá sọ̀ sí ìdè pẹ̀lú ẹ̀ ọlọ́run lọ́wọ́ ni hmm. tọ́lọ́run ní ẹ̀sán hmm. bẹ́ẹ̀ yóò lọ yẹn ìyá ní fi ń jẹ́ yẹn ẹ jẹ́ kí yẹn filẹ̀ tọ́lọ́ bá ní òní lọ fúnra rẹ̀ ọlọ́run yóò fà padà sóyè yóò wá fún ní ẹ̀tọ́ rẹ̀ látọwọ́ ẹni yẹn fẹsẹ bá wà lọ́wọ́ ẹ ẹ jẹ ẹ fọ ẹ jẹ kóbìnrin yẹn kó bèsì dáhùn ọmọ yẹn kó máa tọ́jú àwọn ọmọ yẹn kó dúró lórí ẹsẹ̀ rẹ̀ kó máa sọ pé òun gba ọkùnrin kankan ká mọ bó tiẹ̀ kó rìnrìn àgbà yìí kò ní sọ̀rọ̀ lójú tèmi o. ó dà ẹ ṣe gan ni adúpẹ́ sá ẹ babs aleb wọ́n ní ah, mẹ́sẹ̀gì wọn èèbó kàndùkàndù ni wọ́n fi máa ń kọ́ hmm. ẹ jẹ́ báwọn gbìyànjú ká fi yorùbá fọ́ sí wẹ́wẹ́ wọ́n ní àwọn ọmọ tí máa ń ṣe ẹ̀yìn obìn o tí ẹ̀ lè dá dúró lẹ́yìn bẹ́ẹ̀ bá ti ṣe ìgbéyàwó àkọ́kọ́ wọ́n ní àwọn léèyàn kan tó jẹ́ wípé lẹ́yìn tí ọkọ rẹ̀ tó ti ṣaláìsí bí ọdún mẹ́ta sẹ́yìn wọ́n ní níṣe lọ́mọ̀dádúró ti ń ṣètọ́jú àwọn ọmọ rẹ̀ wọ́n ní nǹkan tó kàn gbé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ni pé ọlọ́ọ̀rẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ wọ́n ní bá a ti ń sọ̀rọ̀ wọ́n ló ti ní PhD ó ti gba méjì nu hmm, wọ́n ló sì ti di professor. wọ́n ní àwọn ọmọ tí wọ́n ṣe àwọn obìnrin tí wọ́n èlé dá dúró ǹjẹ́ eh. tó bá jí ọkùnrin nírú rẹ̀ bá ṣẹlẹ̀ sí tọ́jú orí ẹ̀ sì wà ní rẹ́ǹjì ibi tí obìnrin yẹn dé ṣé yóò dà dúró hmm. tọ́ba jábúrò tàbí ẹ̀gbọ́n tiyín náà. hello hello hello ẹ káàárọ̀. ẹ máa mandela mandela rẹ o. baba shalom. shalom o. ẹ káàárọ̀. akójú mẹ́ẹ̀dá sí. ẹ ẹ ọ̀pọ̀lọpọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ ni àwọn jáde náà ti máa ṣe ṣèdínà mo wà jù pẹ̀lú ìbò tán tó ń arábìnrin yẹn tí wọ́n bá lè rí nǹkan gbà lọ́wọ́ arákùnrin wọn sí ìsọ náà iná mọ̀ wá. ẹ sà ẹ kọ́ wa àwọn náà gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí bó o ní ẹ ṣe lè rí gbà ká tiẹ̀ mọ tíráàkà tá a fi lè tíráàkì ẹ̀ lámọ̀ eh. bí a wà sí. Ah. ọrùn là á béèrè pé báwo ọrùn. irọ́ ọrùn ní tíráàkà. ọrùn ní tíráàkà o orí ló lè ní tíráàkà ẹ̀yin ọkùnrin lẹ́lẹ́ wọ́kùnrin kí lẹ sọ mo lẹ́yìn ọkùnrin lẹ́wọ̀ ọkùnrin ọkùnrin ni ẹni tí tó tó tó tó disfarahàn yìí ọkùnrin ẹ̀yin ọkùnrin lẹ́ ṣèpàdé bá ṣe wá rí. tó bá lè tó bá lè wá rí kó lọ fún àwọn kó lọ ọkùnrin yẹn kó lọ fún bẹ̀rẹ̀ ọkùnrin yẹn kó la ọ̀fun tí ó bá wọ́n fún ọmọ fún fún onígbà òfin fẹ́tọ́ a tó máa fi tọ́jú ọmọ tó ń bí sílẹ̀ tó ń bí fún ẹ̀ sóyè ẹ̀ àfọ̀fún náà ni wàhálà àárín ni. ajẹ́rìí wọn ní gbẹ̀gọ́rọ̀ fẹ́ tó bá ní òun fẹ́ ẹni àwa rí làmọ́ lójú náà ńgbà tó pẹ́ pẹ́ tí. àbí kúkú lọ rè é jáwèé fún un. ẹ kó má sí ibi ẹ kó má sí ìjáwèé fún tẹ̀kọ́ ní sùúrù. abájáwèé wo ni ó ti rí fún wo ni àwọn tí ó ah, lè ṣe é ọ̀rọ̀ kòríkòríkòríkòríkòrí kọ́ pàṣẹ ló bá rí tó bọ́ sẹ́ẹ̀tì jà àná bá tú ọmọ tó lọ fún ìyá yẹn náà kó lọ mú ọmọ ẹ̀ pa tó bá ìyá yẹn jà kó mú lọ́dọ̀ kó máa tó bá ní fúnjọ tó bá rọ́kùnrin míì tó bá fẹ́ fẹ́ ọkùnrin míì ò má ìfẹ́ lọ́wọ́ méjèèjì yẹn náà fẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ ní tẹlẹgbà ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ tẹlẹgbà ẹlẹgbà ẹ mọ dáhùn oje ọkùnrin náà ni kò lè sọ owó tó wà nínú tó fẹ́ jọ tiẹ̀ náà. Mandela rẹ́kọ̀dù méjì pọ̀ o. ẹ̀kọ́ lẹ́kẹ̀lẹ́gbẹ̀lẹ́gbà mọ́lẹ́ tọ́fẹ́yàwó tọ́fẹ́yàwó mi pẹ̀lú ọmọ márùn-ún bẹ́ẹ̀ ni. a kò sí ní dojú èrì. abilé ayé yìí náà ni lẹ́tà sí ah, ah. ọ̀fẹ́ yàwó pẹ̀lú ọmọ mẹ́rin mọ̀jẹ̀ ń tàn hmm. àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn gangan tọ́jú ọmọ tíyàwó wa gbé fẹ́ iná ọmọ tí wọ́n ṣàlùbáríkà tí wọ́n sìn. àpàrẹ omi lọkọ iná ọ̀nà kò ní dí mọ́jágọ́ ìtàkùn kan kò gbọ́dọ̀ dẹ́rìn dúró ojú oró tẹ̀rìn ẹ̀ níléke omi. ọ̀gbẹ́ni Emmanuel Olúmídé Àjàyí ara àwọn èèyàn wa dáadáa tí a kàn sáwọn náà nù bàbá ti lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n kí wa wọ́n ní orí àtọ̀run àti gbogbo iṣẹ́ fresh lápapọ̀ wọ́n ní gbogbo wa ńlá wọ́n kí Olúkórèdé Antonia Adéjùmọ̀ wọ́n ní láìsí tàbí ṣùgbọ́n obìnrin yẹn ó láti níṣẹ́ tara rẹ̀ lọ́wọ́ wọ́n ní kó wá gbìyànjú kó wá ilé olówó pọ́kú ó túmọ̀ sí pé bówó ilé bọ́ bá ti lùkúdé níbi ó wà yìí kí ó gbé ìgbésẹ̀ láti kó kúrò nílé yẹn wọ́n ní àwọn ọmọ rẹ̀ méjèèjì òní kókó sákàtà wọ́n ní kéèyàn ò dúró gẹ́gẹ́ bí ìyá lọ́mọ wọ́n ní kò sọ̀rọ̀ ń bẹ̀ single mother is not a crime hmm. wọ́n ní kọ́mọ̀wulẹ̀ dára rẹ̀ láàmú pé òun tún ń wá ọkọ kankan mọ́ wọ́n ní bó ṣe wà wọ́n ní yòó náà dáa Hmm. Ah, hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀. ẹ máa kú ojúmọ́ ààrẹ amúlùdùn ká fàtàrí o. balógun olúgbẹ̀ngà ni. balógun olúgbẹ̀ngà. ọ̀rẹ́ mi ẹ kú ojúmọ́. ojúmọ́ ni jàre. ọ̀rẹ́ mi mo kí ọ kú oríire o. ẹ ṣeun ẹ ṣeun nítorí téèyàn bá níyàwó bí ìyàwó tiẹ̀ yìí ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. alihamdulilayi alihamdulilayi ah, ìyàwó ẹ ó mọ jójó ó mọ ọ̀rọ̀ sọ ó hmm. tún lọ́gbọ́n gbogbo ọgbọ́n tán fi lè wá èèyàn rí gbogbo ẹ̀ ló wà lé orí ìyàwó eh, ẹ̀ gbogbo ẹ̀ ló mọ̀. Ah, ọlọ́run mọ̀ ṣe yín ah, ní akó jagajaga bẹ́rù. mi ì sáré sọ̀rọ̀ mi ì sáré sọ̀rọ̀. mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ṣeun ẹ kílẹ̀ wá rí ẹ wí ẹ dá sí ti ń bẹ́ tiyín náà ó lágbára lọ ẹ fi tinú ẹbí ti wá lẹ̀ ẹ dá sí ti ń bẹ́ ńlẹ̀ yìí. ẹ ẹ ṣe rí ọ̀rọ̀ tẹ mú wá láàárọ̀ yìí hmm. obìnrin yẹn ó gbìyànjú ṣùgbọ́n bẹ́ẹ̀ dábàá máa ṣe rìnrìn ẹ̀ hmm. ọwọ́ ọlọ́run ló wà ẹ rí pé bí mo ṣe máa ń sọ pé àtórí àtọrùn bíi ìránṣẹ́ ọlọ́run lẹ jẹ́. Hmm tí gbogbo abádẹ́ ń gbọ́rọ̀ yìí ó yẹ ká máa fi ṣàríkọ́gbọ́n mm. tí ọkùnrin bá fẹ́ fẹ́yàwó tó ti lọ́mọ rí tó ní ẹ̀dẹ́fẹ̀ kó kọ́kọ́ wò ṣé àwọn ọmọ tóbìnrin yẹn bí sílẹ̀ ṣé wọ́n nífẹ̀ẹ́ òun hmm. tán bá nífẹ̀ẹ́ ó ṣeé ṣe kíyàwó yẹn kó má kó má work tí obìnrin bá tún wá rí i pé ọkùnrin tóun fẹ́ fẹ́ kò nífẹ̀ẹ́ àwọn ọmọ òun kó má wulẹ̀ tẹsẹ̀ bọ́ mm-hmm. torí wọ́n sọ pé ìyàwó téèyàn bá nífẹ̀ẹ́ èèyàn gbọ́dọ̀ ṣe kí ni èèyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọmọ ẹ̀. ọlọmọ ẹ wú ni. tó ṣùgbọ́n bẹ́ẹ̀ ọlọmọ ẹ wú ni ṣùgbọ́n gbà tó bẹ̀yẹn ti wá gbìyànjú tí ò rẹ́ni tí ó gbà ń tọmọtọmọ pẹ̀lú ìṣòro ẹ̀ a lè pè pé ìṣòro ṣùgbọ́n kádàrá ó ti dúró. àkọọ́lẹ̀ ò sì ní tà ṣe. kò ní tà ṣe ìbéèrè tí mo ká ní èyí e, tí mo fi béèrè ni pé ká ní ọkùnrin lọmọ yẹn èmi ìbá ní pé bóyá kó kúkú lọ mú ọmọkùnrin kó mu wá kó wá lọ sọ fún bá yẹn pé mo ti lọmọkùnrin kan tẹ́lẹ̀ o bóyá ọkùnrin yẹn lè kúkú gbà á ṣùgbọ́n gbà tó jẹ́ pé obìnrin náà ni. ọmọkùnrin tí èso ọmọ tiẹ̀. tí èso ọmọ tiẹ̀. ṣé bí ẹ wò ó kọ́lọ́ máa ni pé àrùn kó ṣàṣe báyìí nímọ̀ràn tiyín ó ti ẹ̀rí ọ̀rẹ́ mi Gbẹ́ngà Ọmọ́tọ́ṣọ yẹn hmm. ó ti sọ̀rọ̀ ó gbé ó múra síṣẹ́ Yamúlérè náà ti sọ̀rọ̀ ó múra síṣẹ́ dáadáa so kó tọ́jú àwọn ọmọ ẹ̀ kó ká ọmọ ẹ̀ méjèèjì pọ̀ kó má bàa lùsọ̀ ọ̀nà méjì hmm. ọkọ̀ yìí èyí tó ń rìlíìsì álúbọ̀mù lọ́nà kìíní ọ̀nà kejì ọ̀nà kẹta ọ̀nà kẹrin ah. bóyá òun gangan ti. àwọn promota yé nìyẹn àwọn promota yé nìyẹn àwọn international marketer. ó dáa. bóyá o ti forí gbègùn ah. kó má hmm. fi kó má jẹ́ kó lùsì ọmọ tala kọ̀kọ́ hmm. kó kúkú kọ́ àwọn ọmọ ẹ̀ papọ̀ kó tọ́jú ẹ̀ hmm. anybody tó bá fẹ́ fẹ́ kó má fi ọmọ kankan pamọ́ pé òun ò tí ì bímọ rí. ó ti ẹ̀rí rẹ mú bọ̀ níbi tí gbẹ́ńjẹ́ òkiri kò jó lásán. Ah. níbi tó wá dé dúró yìí nísìnyí orin kan lèmi ó kọ fún un. ó ní gbé àgbélébú rẹ wó wúwo mi kò wúwo máa tọ jésù sòròkì àlà lẹ́yìn kó máa tọ jésù ẹ àbí àlà ẹ kó máa tọ lẹ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ the composer the, best composer of the year. Ah, ẹ̀yin kò ṣe ábọ́ọ̀mù ẹ wá rí wa lẹ́yìn sí ọ̀nàrẹ́bù <laughs> olúfẹ́mi wọ́n ní liar meet liar wọ́n ní you the fake mm. Mm. liar meet liar mm. liar plus liar equals to fake ní tí wọ́n kọ nu ẹnìkan náà ni ah, èwo wa lélẹ̀ wọ́n ní lórí irọ́ àwọn náà ni liar hmm. versus liar wọ́n ní she never told the man she had a kid before marrying the runaway man. Hmm. Hmm. ẹnìkan náà ní lórí irọ́ àrùn wo ni bẹ́ẹ̀ bí lórí irọ́ pàdé lórí irọ́ tó bá pàdé bọ́ bá ní dúró yóò dùn. yín tó tiẹ̀ wá ah. tèmi fẹ́ sọ ni pé Mariam Adéníyẹ káàbọ̀ yín tí èmi fẹ́ sọ ni pé ṣé yín tí ọwọ́ méjì tí wọ́n ń pawọ́ pọ̀ láti ṣe tí kò tí ì kà láti wá pé ọwọ́ kan yóò mọ̀ dágbọ́ bùkátà rẹ̀ ah. ṣé wàhálà ò ní fẹ́ pa ayọ̀ eh, bó wa ni yóò ṣe wá sọ̀rọ̀ ara rẹ̀ sí ìgbà tí yóò sì rí ọ̀bá rẹ̀ ni tí ó bá. Ah, kásìrè èèyàn kan tó lè kọ́ wa bí arábìnrin ìṣẹ̀lẹ̀ gba ẹ̀tọ́ rẹ̀. àwọn ọmọ ẹja sáré ka àwọn àtẹ̀jíṣẹ́ bíi mélòó kan lórí Facebook Babátúndé Àlàásí wọ́n ní nítòótọ́ o ní tilẹ̀ ń tọ́ lọ́hùn wọ́n ní ntí ah, ọ̀dà ìwọ kàkán bẹ̀ ná. Adégbulé Fadéjìmí Valentine wọ́n ní kí ló dé tí àwọn ọkùnrin ò ṣe kí n fẹ́ wà considerate báyìí ná wọ́n ní ṣé arákùnrin yẹn ò mọ̀ wípé n ti bẹ nínú ẹ̀jẹ̀ ẹ̀hún lòún pọ̀ ní pọ̀ bọ́ta tó fi jẹ́ pé obìnrin obìnrin ni gbogbo àwọn ìyàwó rẹ̀ ń bí. Hmm. Hmm. mẹ́sẹ̀gì eléyìí Babátúndé àrà sí wọ́n ní arábìnrin yẹn wọ́n ní ìbá ti ṣolóòótọ́ sí ara rẹ̀ àti sọ́lọ́run rẹ̀ wọ́n ní wọ́n ló kó kù díẹ̀ káàtó wọ́n ní torí wípé kò tún ní sùúrù tó wọ́n ní kẹwàá mọ̀ wò ó wọ́n ní bọ́ bá jẹ́ pé ó ti sọ òótọ́ fún arákùnrin wọ́n ní bóyá arákùnrin yẹn wọ́n ní ìbá kúkú fi í lẹ̀ kọ́mọ bá tiẹ̀ lọ nígbà wọn kọ́kọ́ jọ pàdé wọ́n ní táwọn sọ ní wípé ọlọ́run ọkọ̀ mọ̀ ṣe o ní táwọn kọ́ bẹ́ẹ̀ ni. Hmm. tó eh, Godwin eh, Friday Ọláolúwa eh, wọ́n ní arákùnrin yẹn o wọ́n ní kò fẹ́ gbọ́n tó wọ́n ní kí ọlọ́run kó sáà má jẹ́ kí a sọnù ká tó sọnù eléyìí wọ́n ní kí ló dé tí ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ rí báyìí o mhm. wọ́n ní kí ló dé tẹ́ ẹ rí báyìí mm. ẹ Adégbọlé Fadéjìmí Valentine àwọn ni wọ́n fi mẹ́sẹ̀gì yẹn sọwọ́ ok tí wọ́n pẹ́ bó lẹ́yìn ọkùnrin ṣe rí irọ́ ni àwọn méjèèjì fi pinlẹ̀ ìdílé wọn hmm, wọ́n ní èso tí ó mú wá náà rèé <laughs> never tired of telling truth in life tí wọ́n wá fi parí rẹ̀ nu Ọlájídé Abíọ́dún lórí Facebook. òtítọ́ lè korò bẹ́ẹ̀ yẹn bá sọ bẹ́ẹ̀ yẹn ọba lọ́tà kọ́ lọ́tà olóko ọlọ́kọ̀ Adijat Adédayọ̀ wọ́n kí wa ọ̀ wọ́n ní mistake àkọ́kọ́ tí obìnrin yẹn ṣe ni pé ní tiẹ̀ kò kò ó fi ọmọ rẹ̀ sílẹ̀ níbi tó fi sí wọ́n ní kò yẹ kó fi ọmọ rẹ̀ pamọ́. Ajayi Olúṣọlá Michael wọ́n ní lórí irọ́ irọ́ ń parọ́ fúnrọ́ jàǹbátà fún jàǹbára ní tí wọ́n kọnu ẹ jágbá ìpè ọkàn péré sí i kó tó di pé a máa lọ láàárọ̀ ẹ ló ẹ mà káàárọ̀. ẹ káàárọ̀ ìwọlẹ ṣe o. a ṣètò Ọlọ́run o ẹ káàárọ̀ mà ìyá ọ̀ṣọ́ ló ń pè ó láti Maryland. ìyá wa ọ̀ṣọ́ láti Maryland ẹ mọ̀ retí wa à ń fẹ́ afẹ́ àtòrí àtọrùn afẹ́ ṣe wọ́ tọ̀. ọ̀nàrẹ́bù gan làwọn retí wa ń Dubai à ń gbọ́ yín mà. èmi ti wà ní airport èmi ti wà ní airport ìjọba ní airport mò ń dúró sọ yín. wọ́n dúró dè wá ní o. Ah. airport kọ́yákọ́yá lẹ fẹ́ àbọ̀ <laughs> ó dà kò burú ma adé tán ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí ma ok ṣẹ́rí èmi kàn fẹ́ gba àwọn ọkùnrin tó kù níyànjú ni hmm. kí àwọn ọkùnrin mọ̀ wípé ọkùnrin ló ń determine sex ọmọ ọkùnrin have uh, y and x chromosomes hmm. obìnrin mm. has x and x chromosomes so kò sí nǹkan tí obìnrin fi fẹ́ bí ju nǹkan tí o bá fi síbẹ̀ lọ tí ọkùnrin bá produce the y òun ló máa lọ di ọkùnrin lára obìnrin so àwọn ọkùnrin tí wọ́n ń sá káàkiri tó ń wá obìnrin tó ń wá eh, tó ń bímọ ní ọ̀nà mẹ́jọ mẹ́rin it doesn't matter. Mm. Ubering cannot determine it, Ubering cannot change it. Mm. That's just uh, a training for people that don't really know. Mm. Because it seems like a uh, majority of men, wọn mọ kínní, wọn kàn rò pé bóyá ah, okay, ṣe bá tún ṣàì obìnrin mi, kò bá try hundred obìnrin hmm. excess ló wà lára ẹ̀ hmm. kò lè ní kò lè ní wáyé so mm. that's one thing mm. then another thing tí mo máa sọ nípa obìnrin yẹn ni pé bóyá ọlọ́run ò kọ ọkọ mọ́ èmi another way lèmi á fi wò ó bóyá ọlọ́run ò kọ ọkọ mọ́ ṣe bẹ́ẹ̀ ni o ṣe rí ilé ayé àwọn wa ní. ṣé àwọn kan wà tọ́lọ́run kọ ọkọ mọ́ tọ́lọ́run sì kọ́ ọmọ mọ́. bẹ́ẹ̀ ni o ẹ̀yin ò rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyé ni gbogbo wa ò rí bákan náà náà. ẹ ẹ sọ ẹ má bínú mà ìyá wọ ọ̀ṣọ́ bí bá jẹ́ pé àwọn kan wà tí ọlọ́run kọ̀ọ̀kọ̀ mọ́ á jẹ́ pé àwọn ọkùnrin kan wà tọ́lọ́run kọ ìyàwó méjì mọ́. ọlọ ọkùnrin mi wà tọ́lọ́run kọ ìyàwó mẹ́fà mọ́ pàápàá so a lè fi wéra wọn ni. kò wá sí kò wá sí ọkùnrin tọ́lọ́run kọ aya mọ́. Ah, wẹ́ ọkùnrin mi wà tọ́lọ́run kọ ìyàwó mọ́ o ah. ọkùnrin mi wà tọ́lọ́run kọ ìyàwó mọ́. Eh. ṣẹ́rí ṣe rí ọ̀rọ̀ ayé yìí ṣe rí ọ̀rọ̀ ayé yìí bákan méjì ni hmm. ọlọ́run nìkan ló yẹ ṣáà pé nínú báíbù pé ọlọ́run sọ pé kí ọlọ́run fi pé kéèyàn kó fi kan fi tọ́ sọ́wọ́ kan hmm. fi ra ojú èèyàn hmm. àwa má rí di ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ìdá ọlọ́jú méjì dè mí bákan méjì ni ṣe rí a máa ń fúnra wa ní problem because a kì í gbẹ́kẹ̀lé ọlọ́run tó bí a kàn ń gbàdúrà gbàdúrà ni àdúrà àdúrà ń gbà. ẹlòmíì ò sì ní gbàgbọ́ nú ètò ọlọ́run gan pé bọ́lọ́run bá ṣe bóun tó kó wọn faramọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni hmm. bẹ́ẹ̀ ni sẹ́rí ètò ọlọ́run ó wà fún individu àlàyé hmm. a ní láti jẹ́ kí ọkàn wa kó open pé ok mọ̀dí ètò ọlọ́run tún ayé mi lélẹ̀ yìí tá a bá ti lè ṣe bẹ́ẹ̀ a ní máa sáré kiri. ẹ sùn ká tó yọ̀ǹda yín torí pé ọjọ́ ti lọ ẹ mọ̀ pé wọ́n mọ̀ tòtòkùtò fẹ́yàn náà ayé ń bẹ ìyàn sí wà nígbà tó bá jẹ́ pé eléyìí èsè ọlọ́ bó lè yín ó ṣe mọ̀ wẹ́ tó o bá ti yajú káàkiri tó o yajú lékiri tó o dúró tí ọ̀nà tiẹ̀ tó dẹ̀ pé ọlọ́run ní ọ̀nà tó tọ́ àti yẹ wàá lè tètè mọ̀ wípé ètò tèmi lélẹ̀ woman hmm. tó ń pè ìyá múlẹ́rọ̀ yẹn ó sọ kankan lẹ́ẹ̀kan hmm. ó ní iṣẹ́ rí nílé ayé yìí ó ní láti máa expect good kò dẹ̀ máa expect bad hmm. má rò pé good nìkan ló máa ṣẹlẹ̀ má jẹ́ rò pé bad nìkan ló máa ṣẹlẹ̀ but tó bá ti rò pé good nìkan ni bad nìkan ni wàá kàn wà discourage wàá dẹ̀ fàyè ara ẹ̀ jẹ́ but ayé yìí so simple àwa la mú un lé fúnra wa because àwọn nǹkan tí ò yẹ ká kojú sí tí ò yẹ ká lọ gbogbo la máa ń lọ nǹkan tèmi kàn máa rí sọ nínú obìnrin yẹn. ẹ ṣeun ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ìyá wa ọ̀ṣọ́ láti orílẹ̀-èdè Amẹ́ríkà. mo dúró lé ọjọ́ ti lọ àsìkò ti kó wa ń papá mọ́ra oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo èèyàn tí ẹ bá wà fẹ́ jẹ́ gbogbo yín pátápátá òun là kí ẹ ṣeun pé ẹ kú àìbínú Olúkòrédé Antonia Adéjùmọ̀ wọ́n láwọn níbèrè kan wọ́n ní bó lè yín ó ṣe ṣe gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin tí wọ́n jọ mọ́ fẹ́ra wọn ojú ọ̀nà tí wọ́n ò sì ní mọ́ bára wọn chaàtì wọ́n ní ó yẹ kí wọn ó ti sọ̀rọ̀ débẹ̀ hmm. àmọ́ yín tá àmọ́ la mọ̀ ẹni tí ń sin gbà kò ní kò lówó lọ́wọ́ ní téèyàn bá fẹ́ fi pamọ́ èèyàn san gbogbo ọ̀nà tí ó fi fi ah, pamọ́ náà ni ah, ah. Akíndélé fèètì àrí ọwọ́ yín Dawood Ọláyíwọlá rí àtẹ̀jíṣẹ́ tí yín náà àsìkò ti lọ ni Ayọ̀délé manu arẹ́yìn náà Bámidélé Òkúnbánjọ àrí. Ṣínà Yọ̀mí Adésínà Ọ̀tún Ààrẹ Daniel Arálọ́mọ Bukola Ọláwùmí gbogbo yín pátápátá ọ̀la kí láì dẹ́nu kan sí. Àjàlá Kọ́lá ẹ̀ṣẹ̀ ń tẹ iṣẹ́ àrẹ̀ dáadáa rẹ̀ mọ Olúṣẹ̀san Adéṣekọ́lá Adébáyọ̀ ló kọ́ gbogbo àwọn tájọ da ṣẹ́pọ̀ da ọ̀pọ̀lọpọ̀ fún tààrọ̀ mú ìwá akínsọ̀jẹ́ àpẹ́ òǹlàmójú ẹ̀rọ òun náà ló tún wà ní ẹ̀yìnkùlé ẹ̀rọ ayélujára tẹ́ fi ń láǹfààní láti gbọ́ wa tí ẹ sì ń wò wá káàkiri àgbáyé tolú àti jíde ń bẹ lẹ́nu lóró ṣọlá tẹ̀là àti adékọ̀ǹgà nídìí ẹ̀rọ amúnáwá àwọn èèyàn wa nídìí ẹ̀rọ alátagbà níbi tá a wà yé àti lókè ọ̀hún gbogbo yín pátápátá òun la kí ẹ ṣeun púpọ̀ púpọ̀ ẹ kú àfọmọnìyàn ṣe o lẹ́yìn ètò yìí zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen oní nọ́mbà tó lu já sí ọ̀dọ̀ orí ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ìdílé nìkan ni o ẹ̀yin nǹkan tá a wa àdúgbò wa ọ̀dọ̀ tí ẹmọ sá sọ wọn kà lọ lórí wáyà ẹ̀dàkùn àwa náà lọ mọ o àwa náà lọ mọ o ọlọ́run ó ṣàánú gbogbo wa títí ọjọ́ mẹ́jọ tá a lórí ọ̀fẹ́ láti mọ pàdé Waheed Akitayo ló kọ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà mo kí yẹn lẹ́ńbẹ̀ òdì lábẹ́. ọ̀dà ìfẹ́ bá ọrùn náà sọ̀rọ̀ zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seventy six five sixty two ninety seven tàbí zero seven zero five nine five nine five nine zero five káfíńrè pàdé lọ́jọ́ mẹ́jọ. àǹtí sakirat mm. izuagu mm. wọ́n pẹ́ wọn ó tó dé bí wọ́n ṣe dé yìí náà ẹ̀dẹ́ rẹ̀ ẹ̀ka àbọ̀. dr olùtayọ̀ falẹ́tì yẹ̀yẹ́ agbẹ́dẹ́gbẹ́yẹ̀ ó dáago méje lórí ìròyìn àbújá abalẹ̀. ìyókù dọjọ́ mẹ́jọ o tí àtúnjọ lórí ọ̀fẹ́ láti pàdé lórí àkọ́tún ètò títí ìgbà náà akínyẹn lẹ́ńbẹ̀ ó di lábọ̀. ṣèbí nítorí ògo ni o nítorí cavities and how Colgate take they protect my teeth from cavities. Shey they use comfort? No dear, Now, hold for teeth they cause most tooth pain will be cavity. But if you use Colgate maximum cavity protection take brush every day, the confirmed formula could help keep natural calcium inside our teeth We could protect them from tooth decay. Time don't reach to upgrade to the world's most chosen toothpaste Colgate because Colgate locks calcium in. Yes, cavities out! Now the Nigerian Dental Association they recommend Colgate. When you haven't used your SIM for quite a while, you start to worry. You start to calculate the last time you recharged, or the last time you got a call on that line, or a credit alert, or even just a flash. But thanks to Glow Always On, you can rest easy and never worry about any of that because with just 500 naira, you stay connected to the Glow network even if your SIM is inactive. Just dial star 777 hash and select Always On to subscribe. Glow Unlimited. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. 105.9 FM. Professionalism nurtured by experience. ẹ kú ojúmọ́ ẹ káàbọ̀ sí yàrá ìkéde àti ìpolówó ọjà wa àkọ́kọ́ ru rẹ̀ fún ti òní ẹ tẹ́tí sí ìkéde yìí lọ́jọ́ keje oṣù kẹsàn-án ọdún 2021 tá a wà yìí arábìnrin Òbísẹ̀san Ọmọlára tó ń gbé ní Fortune Estate Aba Ife ojú ẹkùn road odò ọ̀nà eléwé ńbàdàn wọ́n kàn sí àgọ́ ọlọ́pàá láti fọ̀rọ̀ tó wọn létí wípé òun jáde kúrò nílé àmọ́ ṣá àwọn adigunjalè wọ́n já wọ inú ilé rẹ̀ wọ́n sì ti jí gbogbo àwọn nǹkan mèremère nínú ilé ọ̀hún nínú eléyìí tá a rí gold techno handset owó tó tó bíi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan náírà one hundred thousand naira pẹ̀lú mọ́tò ayọ́kẹ́lẹ́ Toyota Sienna twenty thirteen model nọ́mbà ọkọ̀ ọ̀hún ni LSR six four three GS wọ́n sì ti gbé ọkọ̀ ọ̀hún lọ tefetefe gbogbo akitiyan láti ṣàwárí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Sienna ọ̀hún ló já sí pàbó ẹ jọ̀wọ́ ẹni yòówù tó bá bá wa kófìrí rẹ̀ kóta iléeṣẹ́ ọlọ́pàá lólobó ìyún iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní oríta challenge nìbàdàn tàbí kí wọ́n pè sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí zero seven zero six zero nine one three seven six one tàbí zero seven zero three eight two one one zero six zero ẹ ṣé púpọ̀ dúkìá ẹnìkọ̀ọ̀kan wa kò ní sọnù o. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. èyí mo mú wá ọpẹ́ rẹ.